وكل بدعة ضلالة وكل ضلالة في النار ọ̀pẹ́ni fún Allah subhanahu wa ta'ala ọba tí ó tó yọ̀nda fún wa láti tún pàdé lórí ìdánilẹ́kọ̀ọ́ ilé tí a pè àkọlé rẹ̀ ní at-ta'liqatul ilmiyya ala al-asalibi nabawiyya fi at-ta'amuli ma àkọ́ iná àwọn àsọ́lé ọ̀rọ̀ tí a gbé kalẹ̀ pẹ̀lú ìmà tí a ó sì máa gbé kalẹ̀ pẹ̀lú ìmà bákan náà lórí tíra al'asalibu nabawiyya ìtààmùlì máa àkọ́ iná eléyìí tí a sheikh Salih al-Munajjid tí wọ́n kọ́ so sheikh Salih al-Munajjid hadaullah àwọn ni wọ́n kọ tírà tí wọ́n pè ní al-asalibu nabawiyya fi ta'amuli fi ta'amuli ma'a akhta'in nas fi ta'amuli ma'a akhta'in nas àwọn ọ̀nà tí anabi sallallahu alaihi wasallam gbà àwọn ìlànà anabi sallallahu alaihi níbi bá a ṣe ń lò pẹ̀lú àṣìṣe àwọn èèyàn ah, ọlọ́run ọba tó yọ̀ǹde ilé fún wa aládúpẹ́ fún kọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala kó gba ọpẹ́ yìí lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala òun lábẹ́ kó forí jìn wa kí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó dé ràn wá lọ́wọ́ àdẹ̀tọ́rọ̀ àlékún kí ọlọ́run ọba ní ọlọ́run ọba fún wa síwájú ẹ̀dá anabi sallallahu alaihi àǹfààní ni ó ti ṣáájú lórí ta ni ẹni tó ń pè ní Muhammad bin Salih al-Munajjid kódà ìdánilẹ́kọ̀ọ́ mẹ́ta òun náà ni a ti fi ṣàlàyé àwọn nǹkan tó yẹ ká mọ̀ nípa Muhammad bin Salih al-Munajjid kí ọlọ́run bá lọ́sùn hàn tààlà kí bá sàmànà bàbá náà kí ọlọ́run bá lọ́sùn kí ó bá wa kó bá wa darí wọn padà sí orí ìlànà àwọn salaful umma tíra wọn tí wọ́n pè ní al-asalibu nabawiyya tíra yìí òun náà ni a máa bẹ̀rẹ̀ láti ṣe àwọn tan alikọ́t kọ̀kan láti ṣe àwọn àsọlé kọ̀kan lórí tíra náà alákọ̀ọ́kọ́ al ó jẹ́ jami'in fún uslub ìtàdà ń pè ní uslub òun náà ni manhaj àbí tariq òun náà ni ìlànà ojú ọ̀nà tí ẹ̀ ń gbà ṣe nǹkankan ìtàdà ń pè ní uslub nìyẹn so jami'u uslub wa ni asalib asalib àwọn ìlànà àwọn ojú ọ̀nà wọ́n wá fi wọ́n wá fi àfi ti ojú ọ̀nà yẹn sọ́dọ̀ ànábì sallallahu alaihi wọ́n ròyìn ojú ọ̀nà yẹn pé ojú ọ̀nà táwọn fẹ́ júwe fún wa ojú ọ̀nà nabi sallallahu alaihi wa sallam al-asalibu nabawiyya so àwọn ìlànà nabi sallallahu alaihi wa sallam so wọ́n fẹ́ sọ ìlànà táwọn fẹ́ sàlàyé fún wa kò ń ṣe gbogbo ìlànà nabi sallallahu alaihi wa sallam láwọn fún wa torí pé ẹ̀kọ́ pọ̀ ta lè kọ́ lára nabi sallallahu alaihi wa sallam gidi ìmọ́pọ̀ tààtàǹfààní lára nẹ́bí sallallahu alaihi wasallam wá ní àwọn ìlànà táwọn fẹ́ sàlàyé nípa ìlànà nẹ́bí fún wa yíò tí tààmùlì máa àkọ́ ìlànà fẹ́ yanjú nípa bí a ṣe ń lò àwọn ìlànà wo ìlànà nẹ́bí nípa bá a ṣe ń lò pẹ̀lú àtúntí àwọn èèyàn so ẹ́ rí pé ìgbìyànjú tí ó dáa púpọ̀ ni ìǹsọ́fànlá ìǹsọ́fànlá láti ṣe dédé pẹ̀lú bàbá yìí wàláhì in tí ọ jẹ́ àkọlé tíra wọn yìí nǹkankan tí ó ń já tantan ni àkọlé kan tó ń já tantan tó kún fún òórùn aládìídùn tí ó máa pe yàn gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọlẹ́yà nabi sallallahu alaihi wasallam gidi tó dẹ̀ nífẹ̀ẹ́ ìlànà nabi sallallahu alaihi wasallam kan sọ fún wa pé àwọn fẹ́ júwe ìlànà nabi fún wa níbi bá a ṣe ń lò pẹ̀lú àṣìṣe àwọn èèyàn naam tíra yìí fi ń yé wa wípé linnati akhta'un àwọn èèyàn ní àwọn àṣìṣe tó pọ̀ gan àṣìṣe púpọ̀ rẹ̀ ni àkọ́ so àṣìṣe táwọn èèyàn máa ń ṣe àṣìṣe tó pọ̀ ni bó láyé fẹ́ lò pẹ̀lú àwọn àṣìṣe yìí níbàámu sí ìlànà nẹ́bì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ ju ìlànà nẹ́bì fún wa bó ṣe máa ń lò pẹ̀lú àṣìṣe àwọn èèyàn wọ́n bẹ́ẹ̀ náà sí àwọn èèyàn tó àṣìṣe tó ní pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn ni bó bí ṣe lò lásìkò rẹ̀ pẹ̀lú àwọn àṣìṣe tó rí báyìí táwa náà fi ma báwa náà ṣe bárú àwọn tí wọ́n bá ń ṣerú àìṣe lò láwùjọ wa bóò ni ànábì sallallahu alaihi wasallam ṣe lò pẹ̀lú àwọn àṣìṣe tó ní ṣe pẹ̀lú iṣẹ́ oríkìríkì ara tí èké ń sọ̀rọ̀ àkídà nínú àwọn àṣìṣe táwọn èèyàn ń ṣe nìyẹn kódà bá fẹ́ ka àwọn àṣìṣe kódà lórí bá ṣe bára wa lò gan àwọn àṣìṣe ọ̀pọ̀ bá mú táwọn èèyàn ń ṣe lórí àwọn nǹkan wáyìí náà àwọn nǹkan yìí àwọn àṣìṣe táwọn èèyàn ń ṣe níbi ọ̀rọ̀ gbogbo àwọn nǹkan yìí àwọn àṣìṣe ni àwọn àṣìṣe àwọn olórí bóò láṣe bárú àwọn àṣìṣe yẹn lò àwọn àṣìṣe àwọn ọmọ lẹ́yìn báwo láṣe bárú àwọn àṣìṣe yẹn lò àwọn àṣìṣe àwọn ọmọ kéékèèké bó láti bá lò bó láti sọlá ọ̀sán ti bára àwọn ìsìn ẹlò so yí bá yìí sí àwọn àṣìṣe àwọn tó jáwọn àgbààgbà bó láti fẹ́ bá wọn lò láwùjọ irú àwọn àṣìṣe wọ̀nyí nílànà títà nẹ́bì sọlọ́lá ọ̀sọ́làm tí a nẹ́bì ó túmọ̀ sí pé gbogbo tágbọ̀dọ̀ wá wà discuss nínú tíra yìí wọ́n á gbọ́dọ̀ mú ẹ̀rí kankan wá lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ fánàbí o wọ́n á gbọ́dọ̀ mú ẹ̀rí kankan wá lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ fánàbí torí pé nítorí àwọn fẹ́ sọ al-asalibu nàbàwíyà ni tó bá yẹ kí wọ́n sọ pé al-asalibu wa ẹlìmọ̀mú Abubakar wa ẹlìmọ̀mú gbogbo àwọn al-qurunul wa ṣùgbọ́n tẹ́ bá sọ pé àtàlíbù nàbàwíyà tẹ́ bá mú bí wọ́n mẹ́rù ṣe bá ẹnìkan lò wá ẹ ti ṣe mistake torí pé àtàlíbù nàbàwíyà kọ́lẹ̀ sọ fún àtórí pé mọ́rù ìta nàbì ẹ so eléyìí in tó ní ṣe pẹ̀lú pé èèyàn fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan kan tó wà mọ̀ òbú wẹ́yìn iná ń pè bẹ́yẹn tó bá ti ní tó fẹ́ tí tó ti gbé májẹ̀mú yẹn kalẹ̀ nítawọn ni pé sẹ́ni yìí in tó sọ yìí ṣé májẹ̀mú yẹn tó ń tẹ̀lé tó bá fi lè kúrò lórí májẹ̀mú yẹn wọ́n sọ pé ìntò sọ yìí ìntò ṣe ìdí tako ìntò sọpọ̀ fẹ́sì nígbàtí mo ń láǹfààní àti katira mo rí pé àṣìṣe yẹn wáyé inú tíra yìí àṣìṣe ni tó yẹ sí pé lọ́dọ̀ àwọn olùmọ̀ wọn a mú ṣùgbọ́n bí àṣìṣe yẹn rèé ṣé lára àwọn àtàlíbù nàbàwí àti àfẹ́jú ìfún wa náà ni ṣé wàá sì sí yẹn kí sọ pé òun fẹ́ sàlàyé fún wa nípa àwọn àtàlíbù nàbàwí àti káwá rí pé ńgbà tó wá fẹ́ máa ṣàlàyé nípa àwọn àsàlíbù yẹn wọ́n wá lọ mú ùsùlùbù kan wá tí èsè pé ànábì lólu ṣéwà ìṣe yẹn tó tó nǹkan tí yẹn lè sọ pé nìyí ìṣẹ́ ni rí mọ́sí tó tó nǹkan sáré sọ pé ká má kàtírà rẹ̀ mọ́sí òun ló fi jẹ́ kó yé òun ló fi jẹ́ ká ló fi jẹ́ láàfin ń ṣàlàyé fáwọn yẹn pé a mọ bí tí èèyàn ti máa ń sọ pé lágbájá ẹ̀pátì àti fi tọ́ pé kódà àṣìṣe ni a sì mọ̀ pàṣìṣe ni tòun ti bẹ́ẹ̀ á pé àṣìṣe yìí fúyẹ́ irú ẹ̀sẹ̀ rẹ̀ nù bóyá kí n sáré gbé wa lọ sí ìdìbẹ̀ yẹn tí mo ti mẹ́nu bá ń sùn so nǹkankan tó tó fúyẹ́ ni o ṣùgbọ́n a ò gbọ́dọ̀ mọ́ sí wá láǹfààní irú àwọn àǹfààní nítorí wípé sábà wà láwọn ìjókòó ẹ̀kọ́ báyìí àwọn nǹkan yìí pàtàkì gan so that táwa náà bá fẹ́ máa sọ̀rọ̀ nígbà míì a lè mọ̀ pé ah, zálà ní nǹkan yìí a ti mọ̀ pé àṣìṣe ní nǹkan yìnyàn kí ń ṣe àwọn àǹfààní ẹnìyàn kò fi ní ẹni pé a kàn gbé orúkọ kalẹ̀ nígbà tí a bá bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ lábẹ́ orúkọ yẹn wà rí pé ni yìí ń sọ sí yàtọ̀ sí torí pé táwọn ẹlẹ́kọ̀ọ́ bá ti rí orúkọ kan ó ti ní tó mọ̀ retí tó sì mọ̀ tó bá fi a ní fojúfò nítorí ẹ̀ bá kọ tíra ńgbà míì tó bá gbé fáwọn èèyàn àwọn ẹlẹ́kọ̀ọ́ fún yàrá ìyẹ̀wò irú àwọn nǹkan yẹ̀wò àánú nǹkan táwọn ẹlẹ́kọ̀ọ́ ló pàṣẹ sí pé àǹfààní lélẹ́yìí tẹ́ àṣìfẹ́ kó bọ́ǹ tó tọ́ torí tẹ̀ wá yíyó kọ síra yín sí báyìí kó lè bá a kó àǹfààní yìí náà sínú torí pé tẹ́ bá ti ṣe báyìí rèé ti fún lẹ̀mọ́ra yín ẹ gbọ́dọ̀ jáde kò ní. sò nígbà tó bá ti ṣe báyìí rèé tá ni kò sọ kí lóye tó wá kúkú gbára rẹ láyè níṣẹ́ tó fún kankan mára rẹ ẹ̀gẹ́ ti pọ́ìntì yẹn. naam ah, eléyìí báyìí nígbà tó ń sọ̀rọ̀ nípa iradatul mukhti lil khayr la tamna'u min al-inkari alayh iradatu iradatul mukhti lil khayr ẹni tó sàṣìṣe kó jẹ́ sí pé èròǹgbà rẹ̀ ní kó sí dáadáa pé ah, àníyàn wá dáa àníyàn ẹni tó sàṣìṣe dáa kò bí ká má takò kò sọ pé ká má takò nígbà tó bá ṣe ń tí ò dá ká ní ẹ ṣe bá níyàn wá dá ẹ àníyàn wá ti dá o àníyàn wá dá àníyàn lè dá kíṣẹ́ mọ̀dá torí pé mọ́jẹ̀mú méjèèjì láti gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ láti fi yin iṣẹ́ tó bá ṣe alákọ̀ọ́kọ́ al-ikhlaf ẹlẹ́ẹ̀kejì al-mutaba'ah káníyàn rẹ̀ dá ẹlẹ́ẹ̀lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹni pé kọ́jẹ́ sí iṣẹ́ yẹn ó ṣe déédéé ìlànà ànábì sallallahu so òun náà sọ wípé ìrọ́dàtul mukhti'i lil khayr la tamna'u min al-inkari alayh ẹni tí ó ṣàṣìṣe kọ́ jẹ́ pé àníyàn rẹ̀ ni pé òun àníyàn òun da orí náà lòun wá kò túmọ̀ sí pé ká má takò nígbà tí n ti bá ń ṣe yìí bá sóore eléyìí jẹ́ tọ́pìkì kan tó fẹ́ sọ̀rọ̀ lórí nínú àwọn in nínú àwọn muhtawayat nínú àwọn nǹkan tí tíra ikó sínú tó sọ̀rọ̀ nípa rẹ̀ eléyìí jẹ́ àkọlé ọ̀rọ̀ kan tẹ́fẹ́ sọ eléyìí tá lọ page twenty five àbá ń bẹ̀ ẹ jẹ́ kí n sáré lọ síbẹ̀ ká wá wo pé kí ni sẹ́yìn pépà ṣe wa kí ló yẹ ká mú wa wọ́n yẹ ká mú ẹ̀rí wa lọ́dọ̀ ànábì tó túmọ̀ tí yóò mọ ṣẹ̀rí lórí nǹkan tó sọ pé kéèyàn láníyàn tó dáa kò túmọ̀ sí lọ page twenty five àbí naam nígbà tó wà mẹ́rin wá lórí ẹ̀mọ ẹ̀rí tán wa wọ́n lọ mú ẹ̀rí tó ṣẹlẹ̀ láàrin abdullahi bin makenwood abu musa al-ashari àtàwọn asáàbù halkọ wọn lọ mú wa ẹ̀rí tó sì bá mú nìyẹn tó tọ́ tí àfa wa àdáàrí ni sáwọn wá nínú súnà nù wọn àwọn asáàbù fa òǹkà tí fa òǹkà ṣẹ̀tì rántí asárùn yẹn asárùn yẹn náà fi so eléyìí tán fi sẹ̀rí rèé ó ti nǹkan tí wọ́n gbé ní májẹ̀mú báwọn fẹ́ fi bá a sọ̀rọ̀ so eléyìí jẹ́ kókó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n ní iradatul mukhti lil khayri la tamna'u min al-inkari alayhi wọ́n ní an Amr ibn Yahya wọ́n ní ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ Amr ọmọ Yahya qala sami'tu abi yuhaddithu an abihi wọ́n ní olóhùn gbọ́ lẹ́nu bàbá òun tí ń sọ̀rọ̀ nípa bàbá rẹ̀ kunna najlisu ala babi Abdullahi ibn Mas'udin qabla salatil wọ́n ní àmọ́ àjókòó ajẹ́ni tó jókòó a wà lórí ìjókòó lẹ́nu ọ̀nà Abdullahi bin Mas'ud síwájú ìrun ọ̀sán fàyídà kharaja mashina ma'ahu ila al-masjid tó bá ti wá lè jáde àmọ́ àárín pẹ̀lú àmàlọ mọ́ṣálásí bá ṣe máa ń ṣe nìyẹn faja'ana Abu Musa al-Ash'ari Abu Musa al-Ash'ari wá bá wa lórí ìṣesí lọ́jọ́ kan táwọn ń jókòó táwọn expect sí Abdullahi bin Mas'ud dìde káwọn jọmọ̀ lọ́mọ́ṣálásí tó ń retí ẹ̀ فقال أخرج إليكم أبو عبد الرحمن بعد هو صحيح إن جاء أبو عبد الرحمن تجاري سيدي قلنا لا أتوقع أراره كجادي فجلس معنا حتى خرج هنا بعد كوكو الوا تيجي عبد الله بن مسعود في جادي أبو موسى الأشعري صحابي جليل هنا جو كوكو الوا عبد الله بن مسعود في جادي فلما خرج قمنا إليه جميعا باتوا جادي بقوا دي لو قادير لا بابو láti máa jọ máa lọ mọ́sálásí faqala lahu abu musa abu musa wá ń sọ fún abdullahi bin mas'ud lọ́jọ́ yẹn pé ya aba Abdurrahman, tìrẹ baba Abdurrahman, kún yá abdullahi bin mas'ud ni, tìrẹ baba abdulrahman inni ra'aytu fil masjid anifan amran ankartuhu mo rí nínú mọ́sálásí lẹ́ẹ̀kan alámọ̀rí kan tí mo takò nǹkan kan mo fojú rí nǹkan kan mọ́sálásí lẹ́ẹ̀kan tí mo takò pé nǹkan búlelé. lélẹ̀ wàlám ara walhamdulillahi illa khayran ó rí pé wàhálà ti bá Abdullahi bin Mas'ud kí ló rí mọ́sálásí ọwọ́ fífi lẹ́mi balẹ̀ yá ah, mi rí nǹkan kan o ọpẹ́ ni fọlọ́run bá o ní dáadáa náà lọ. qala fama huwa ọwọ́ ni òkè kí ni nǹkan tó ṣẹlẹ̀ tó rí ó ní faqala in ishta ó ní tí wọ́n náà bá gùn lẹ́mi tọ́nà bá díkẹ́ ọ̀bá ní kásìkò rẹ́kì tó tá fi dé mọ́sálásí ìwọ́n náà padà rí sí lórí. so azaru yẹn kí má bàá ti gbà síkò òun náà ni wọ́n mú wá azaru ti wá ti mọ̀ yẹn náà òun náà ni wọ́n mú wá kẹjẹ́ náà sáwọn yìí so azaru tán mú wá yìí ibẹ̀ náà òun náà ni wọ́n fi sẹ̀rí lórí ẹ̀nùwá nìyẹn lórí tọ́pìkì yẹn wọ́n mú jù báyẹn lọ́wọ́ wọ́n kà tó bọ́ síbi kókó ẹlẹ́ẹ̀kẹsàn ni al-adlu wa adamu al-muhabati fi tanbihi ala al-akhta ká ṣe déédéé ká sì má máa máa wò pé nítorí pé lágbájá ó jẹ́ báyìí sí mi àbí nǹkan kan níbi ọ̀rọ̀ pé a fẹ́ pè yàn sákìyèsí ká má mọ̀ ká má fọwọ́ ra àwọn kan lórí ádámù ni mo hà bá tí ẹ lágbájá mo nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ẹ̀ màmá wa fọwọ́ ra lórí níbi àṣìṣe ká ṣe déédéé kọjá sí pé bá a ṣe tako lágbájá náà látako tàmẹ̀dùn nígbà táyì ṣe wọn bá jọba kan náà bá a ṣe tako ọ̀tá wa látako ọ̀rẹ́ wa àníma ṣe mọ̀hábà àti àwọn ilé ìlú olólùfẹ́ tiwa tán bá tàyí sí a máa wá àwíjàre fún a máa wá wàwí fún a máa dìfẹ́ndì ẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé àwọn ọ̀tá wá wá serú àyíṣe tí ọ̀rẹ́ wá ṣeun a wà fún ní kòbókò ẹ pé tọ́pìkì ẹlẹ́kẹsàn nìyẹn náà mi tí mo fẹ́ fàyọ́ ń bì ní pé ẹwu nǹkan tí wọ́n ṣe ń bì kọ́tọ́ òun ẹ̀lì yòó àṣìṣe ìmọ̀ ni kí ló dẹ̀ fà òní pé ìtàlá àwọn fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí al-asalibu nàbàwíyà ni abẹ́ẹ̀kọ́ ni àwọn ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam ń lò lórí bá a ṣe ń lò pẹ̀lú àìṣe àwọn èèyàn náà ilé ìtàn sí ọ̀rọ̀ ànábì so ó ti jáde kúrò ní so ya habbaza tó bá sọ yí pé al-asalibu salafiyya bóyá tó ẹ̀jẹ̀ ọ̀nà sábà yín so then kò ní jẹ́ sí pé irú eléyìí ọ̀rọ̀ jẹ́ àìṣe mọ́ wọn lọ́wọ́ tẹ̀tẹ̀ lè báyìí nǹkan kan tó fú yẹ ni sẹ́yìn kó sì nǹkan kan pẹ̀lú ilé kí ni wọ́n kó sí pẹ̀lú pé kankan pàwọn fẹ́ bá wa sọ̀rọ̀ nípa làtàlíbù nàbàwíyà kan wá mú ni wọ́n kó sí wọn kó sí nǹkan kan <laughs> torí pé ó yé wa ibo láti láti máa ń le máwọn èèyàn ibo irú nǹkan wo lèèyàn lè ṣe ká sọ fún pé ara ò lè jálù súnà pẹ̀lú ilé tó sọ̀rọ̀ àwọn ní láti padà ní o a mọ̀ wá gbìyànjú lórí àbí a sì mọ̀ ibi tí èèyàn ti lè sọ àwọn nǹkan kan tá a sọ pé ẹ̀ ti bẹ́ẹ̀ náà rí kódà ẹ̀ lè pé lẹ́lẹ́sẹ̀ lórí nǹkan tó sọ ẹ̀ lè sọ pé lẹ́sẹ̀ ẹ̀ lè fàtúwákọ̀ rẹ̀ gan lórí nǹkan tó sọ gbèlè tẹ́wà sọ pé kò sí inú alùsùn ọ̀sẹ̀ jama rẹ̀ tàbí ká sọ pé ah, irú àṣìṣe tó ṣe ẹ́fà sákọ rẹ̀ ni kò ní jáde kó inú alùsùn ọ̀sẹ̀ jama rẹ̀ gbogbo nǹkan yẹn ló yé so ẹ̀yìn kan ò ní dáwùjọ lónìí kó wá fẹ́ máa sàfáhà wa kó fẹ́ máa pè wá ló pò nú bí ẹni pálá ìmọ̀ nǹkan tá ń ṣe ni wọ́n pé kó wá jẹ́ pé wọ́n lọ́ máa sọ pé àṣìṣe pé oríṣiríṣi àwọn àṣìṣe wọ́n lọ́ máa ṣàlàyé fún wa pé ṣé báyìí tó sọ pàbúrú ní kéèyàn sàlàyé fún èèyàn tó jẹ́ pé bọ́yá àrísí láìsí ṣùgbọ́n wà tí èèyàn bá bẹ́ẹ̀ máa fi ìyẹn dá òjòjò nù á sọ pé nùnùnùnù ah, ọ̀tọ̀ ni pé ọ̀tọ̀ nípa ọ̀fẹ́ máa fi yẹn fi máa fi tanta òdodo ọ̀fẹ́ máa fi yẹn ọ̀fẹ́ máa fi pò òdodo nírọ́ bí ẹni pé àwọn tí ń pèpè bí ẹni pé òyìn tí wọ́n ń pèpè sí òye wọn bí ẹni pé wọ́n mọ̀ tí irú yẹn lẹ́wà máa máa pèjú wa fún ẹ pé ẹ ànábì ṣìláàfù náà máa ń bẹ láàrin àwọn sálàf tí àmọ́bi tí ìyapa ti lè wáyé tá sì gbà pé ìyapa ìwáyé tó ń ti bẹ́ẹ̀ ní bọ̀lálẹ̀ ní kankan lórí ẹni ẹ àwọn mẹ́rin wa láàyè sọlì yẹn na ahadùn minkum al-asra illa fi bani Qurayza ẹ ìbá nàbí sọ pé àwọn sọ̀rọ̀ àwọn ìwọ̀rọ̀ tí wọn asiri àti kábàlódà àbànú Qurayza àwọn sọ̀rọ̀ sọ ẹ̀yin mú láyé sọ̀lìyàn náà ahadun minkum al-asra illa fi bani Qurayza táwọn kan gbọ́mọ̀ fòwúmù yìí táwọn kan gbọ́mọ̀ tó kù yìí tó ń kàlùkù wọn ṣe jihad lórí pé intanẹ́bì ń wí àwọn kan ní bó ṣe wí gẹ́gẹ́gẹ́ làwọn gbóyí àwọn kan nínú intanẹ́bì ń wí ni pé àrẹ́bì ń sọ pé pẹ́ débẹ̀ ni àrẹ́bì ní tásìrì bàbá lójú ọ̀nà ká mọ́ irú àwọn tọ́lọ̀wọ̀n bá lékílá ní kí manhajù yé tán máa sàlàyé ọ̀rọ̀ manhajù pẹ̀lú bá kó sí ilé kọ́ lẹ́ẹ̀mà fún ní láyùtọ̀ lè yánà àjò mí kùnmọ̀ lásọ̀rọ̀ ilá fífà ní yapa lẹ́ẹ̀mà rẹ̀ ti yẹn ṣe ṣubha wọn ní báyìí nà fẹ́lẹ́fẹ́lẹ́ pé ibo làwọn sàábà gan yapa tẹ́ǹsọ̀ yìí ṣe eléyìí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ usulu dìní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ manhajù mo fi yẹ pè wá sákìyèsí ni pé nínú àwọn tí wọ́n ń pa àwọn èèyàn tákìyèsí láwùjọ rẹ̀ lórí àwọn àkọ́ wọn wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ nǹkan tí wọ́n ń sọ yé wọn tó yẹ báyìí sì so téèyàn bá wá fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ lọ síbi tọ́rọ̀ wà gẹ́gẹ́gẹ́ ẹ má jẹ́ ká mọ fún àwọn èèyàn mọ́ tight corner àwọn bídíà ní máa ń ṣe yẹn a sọ fáwọn bídíà pé ká mẹ́yẹ sọ̀látù ìfásí ìmá wọ́n ni alùsùn náà ní kí ẹ mọ́sà sàlátù àánúnúnú ìgbà wọn ní ẹ mọ́sà sàlátù sẹ́rí pé ìfún àwọn èèyàn mọ́sà kọ̀nà yẹn so ìbẹ̀ wọ́n a máa kẹ́rí àsàlátù wa wọ́n máa sàwárí sí nàìjíríà níbú láwùjọ orí yóò máa fọyàn pé àbòsí ilẹ̀ ń ṣe yí táwọn yí táwọn yí kẹ̀hún yìí nítorí náà wá di pé àwa náà wá bẹ̀rẹ̀ sí máa lórú àwọn òjòrò yẹn àdìsí náà sọ pé ẹ má ṣe mọ́lídù ànádì mọ́ wọ́n ní wọ́n ní ká má nífẹ̀ẹ́ ànádì fún làwọn yóò ti máa pè ń sákíyèsí lórí pé àní dámjù dáwà tẹ̀ àtàwọn nǹkan bá àwọn nǹkan báyìí tẹ̀ tí wọ́n dẹ̀ ń sàlàyé àwọn nǹkan yẹn pé nǹkan nǹkan báyìí nǹkan báyìí ẹ mọ̀ wá mú àpèjúwe pé ẹ àwọn sàhábà náà wọ́n yapa lórí ilá ìṣẹ̀lẹ̀ náà àjọ ní kòmìnà àsọ̀rọ̀ ilá ti dàní kòrè sọ ẹ wà fẹ́ fi yẹn yanjú ọ̀rọ̀ àwọn yẹn sọ fún yín pé nínú nínú ẹ má dákẹ́ wúwo àmà nǹkan tá à ń sọ o ilé tá à ń sọ ilé tá à ń sọ rẹ̀ so mo fi yẹn mú àpèjúwe wá fún wa ni ká lè bá mọ̀ pé àwọn nǹkan yìí rèé àwọn nǹkan tó yẹ kò dàrú ni so kò dàrú látàná tí tó fi dòní so ọlọ́run sì ní jẹ́ kò ní jẹ́ kó dàrú láíláí ọlọ́run bá lọ́sùn máa tàbí yóò mọ̀ sàmọ̀ ẹni kọ̀ọ̀kan wa eléyìí jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ tí mo kàn mú wá alátẹ̀bí ìlú misal mo kàn fi wọn alápèjúwe ni so ibà nísìnyí so mi ní kéjé kí mo fẹ́ máa kà pé ó rí báyìí láyé báyìí náà ó rí báyìí láyé báyìí náà ó rí báyìí láyé báyìí náà but fáǹfà ni pé tàbá wà níbi pàǹ ṣe tààlì ṣe báyìí sìn gbogbo orú àwọn nǹkan òun àníbùkátà sí ṣùkọ́ máa jáǹfà ní fẹ́nì kọ̀ọ̀kan wa náà nígbà tí àwa náà bá padà níbùkátà sí irú àwọn nǹkan yẹn náà nínú àwọn nǹkan tí màá pàkíyèsí lórí ẹ̀ òun náà ni ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa al-ikhlasu lillah tó jẹ́ kókó alákọ̀ọ́kọ́ tí wọ́n discuss nínú tíra yìí wọ́n ti sọ àwọn ọ̀rọ̀ kasókèwù tó jẹ́ pàwọn ọ̀rọ̀ tó sàǹfààní nù ṣẹ́rí bàbá yìí nínú tíra yìí wọ́n gbìyànjú gan wọ́n gbìyànjú gan so tó yẹ sí pé kódà ń gbà míì tó bá fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan tó sínú lẹ̀ kíákíá ó sì sáré tó bá ti fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan tó sínú lẹ̀ wọ́n tó sáré pa lẹ́nu dé a ní tìtorí wípé a ní problem pẹ̀lú èèyàn kan káwájú tó rẹ̀ káwá takò òdodo sẹ́rí òdodo ìdí sẹ́rí àkọwà ní pé ká mọ̀ rẹ̀spẹ́tì ẹ̀ gbogbo ẹ̀ndọ́n tó bá wù kó dòrin ẹ̀ ti problem pẹ̀lú èèyàn kan àwa ń takò dúdú tó pọ́ wá látọ̀dọ̀ rẹ̀ àmọ́ tá ń ṣe mọ́ nìyẹn kí wá ní àwa ní problem pẹ̀lú ẹ̀ sí kí nítorí òdodo ńlá fi ní problem pẹ̀lú ẹ̀ ní ò túmọ̀ sí pé káwá ródodo káwá máa rẹ̀ kí ẹn ti rí à òdodo òdodo ọmọ jẹ́ bùbà kí bàtà bá dẹ̀ ti ń rí rèé a mà gbà eléyìí wọn lànà bí kọ́ wa nínú hadithu Abi Hurairah sadaqaka wa huwa kadhub nígbà nàbí sallallahu kọ́ wa nìyẹn èyàn máa ń ṣe ìṣẹ́rọ́mù òdodo ni èyàn máa ń sọ àpẹẹlẹ̀ òdodo èyàn ti máa ń fò òdodo rìn lẹ́rù òdodo kódà kọ́ jẹ́ pé lọ́dọ̀ ẹni tó jẹ́ ọ̀tá ọlọ́run ọba tó ga jù ló ti wá tòun ti bẹ́ẹ̀ àgbà òdodo tá a bá rí á sì fò òdodo rìn lẹ̀ tòun ti bẹ́ẹ̀ á ti jẹ́rù ẹni tí tó mú nǹkan yẹn wá pé ọlọ́run òdodo lélẹ̀ tó sọ ṣùgbọ́n fún rẹ̀ ńkọ́ ẹ̀kọ́ ń bẹ lára nẹ́bí sallallahu alaihi wasallam púpọ̀ tó tí mo yí sọ yìí nǹkan tá sọ fáwọn èèyàn ni pé ẹ jìnà sí tíra Sheikh Salih Muhammad bin Salih al pé pé Kutubi ni Ikhwani ni Sururi ni mo dẹ̀ ti kẹ́ ìwà lórí àbí ẹ ti lè rí mi láyé àtàwọn tí Ọlọ́run bá lọ́sùn àtàlá ní kí ìpìkú wá jọra wa kó wá jẹ́ sí pé tíra bàbá yìí láwà mú tààlà rẹ̀ fún báwọn sọ̀rọ̀ mo débẹ̀ wọ́n fún wa débẹ̀ ni ẹjọ́ náà dábàá nìsí so torí pé ìyíhùn rẹ̀ abẹ́ máa da nǹkan rúmọ̀ àwọn èèyàn lójú nìyẹn kódà àwọn tí mo sọ ìtẹ́bà kí mo ń yáwọn nǹkan kan ẹlòmíì lè ti gbà kan jẹ́ ẹni ìsẹ̀yìn náà sọ pé wọ́n tíráì ìyẹn náà sọ pé kẹni kódà di káwọn ní ìrújú mọ́bà ságọ sílẹ̀ kí wàá lẹ tó ń fẹ́ ṣẹ̀ǹkà fẹ́ àwa náà fẹ́ da nǹkan rúmọ̀ àwọn èèyàn lójú nìyẹn bá tẹ́ báwọn mọ̀ tó lálàáfíà ń bẹ táà lè dáwọn èèyàn padà sí tó ń sàǹfààní ìntẹ́ ìntí bàbá yìí fẹ́ sọ yìí aláwọn tí wọ́n lẹ́bọ lẹ́rù ẹbọ tí mo gbà ti fẹ́ pé wọ́n kó sẹ́bọ o ẹ̀yẹ́ kí wọ́n kó sẹ́bọ o kọ́ mọ́ bàmí ojú ìtẹ́ tí mi rí o tí mo sọ ni pé aláwọn èèyàn tó yẹ sí pé wọ́n gbádùn wọ́n dúró dédé tí wọ́n sọ rú ẹ̀ wọ́n tó ṣe tọ́ dà jù bẹ́ẹ̀ lọ àbí ibẹ̀ láàmà dáwọn inú wọn problem ní ká máa dáwọn èèyàn padà sí ibi ìpìlẹ̀ tó jẹ́ sí pé àwa gan mọ̀ pé ẹni tó ibi tá à ń dáwọn èèyàn padà sí yẹn problem ìpìlẹ̀ tí ò lálàáfíà tẹ́mi ti wá gan ọba rẹ̀ lórí ẹ̀ táwọn èèyàn bá padà sọnù wàláì mo fọlọ́mà bọ́ra á nípìn bẹ́ẹ̀ sọ́dọ̀ wà lájú wọn síbẹ̀ yẹn tọ́lọ́mọ bá lọ́sọ̀ wọn sọ́lá bá fẹ́ pè wá lọ síbi pé ká lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọlọ́mọba àdékẹ́lá máa ń pè wá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ní ìròyìn ìrìn yẹn gẹ́gẹ́ lára ni àwọn ẹni rí àwọn olùpáyọ̀ ọlọ́mọba lọ́nà bá àdékẹ́lá máa ń pè wá sí ìpìnlẹ̀ ní pé ká mú ẹ̀sìn wa níbi ìpìnlẹ̀ tó mọ́ tó lálàáfíà tẹ́mi balẹ̀ yé lórí kò yí báyìí sí so eléyìí báyìí nǹkan tó pàtàkì ni so lábẹ́ ọ̀rọ̀ ikhlas ìgbà tó ń sọ̀rọ̀ nípa pé nínú orinṣẹ́ tẹ́ni tó bá fẹ́ àwọn àfá òkè fi ń ṣeré gan torí pé Ọlọ́run Ọba Allah Subhanahu fi ṣeré nínú mẹ́jẹ̀mọ́ ìbádà torí ẹni tí ó pè yàn sákìyèsí fẹ́ ṣe kí ni ó fẹ́ ṣe ìbádà ni ìbádà tó ní ṣe pẹ̀lú mọ̀ ó fẹ́ fi mọ̀ sí Ọlọ́run Ọba Allah Subhanahu wa ta'ala ó bùkátà ìkìláàsì àbí òní bùkátà nítorí pé àti mọ̀ pé iṣẹ́ rẹ ti dáná mùtábà àti ni so kí ni mẹ́jẹ̀mọ́ aláwọ̀kọ́ tó wá ní so wọ́n kọ̀ dáma ìkìláàsì ní báyìí ẹni ẹ so ẹni ẹ bùkátà sí ìkíláàsì sọ̀rọ̀ tá a máa ń ná gbogbo alámà kèrè ẹ̀ṣẹ́ pé ó dìgbà tí àwọn bá tó sọ fún wa pé ní bùkátà sí ká tó mọ̀ pé ẹ̀ so ọ̀rọ̀ kan fẹ́ kí mùsálàmù ni kò ń ṣe ọ̀rọ̀ tí ó ṣe é jà níyàn àfẹ́ni tí ó bá takò dodo tí ó padà yẹpẹrẹ ọlọ́mọ jìká yẹpẹrẹ no ìbẹ̀yẹn kọ́ mo ti ẹ̀fẹ́ sọ kókó ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì pé al-khata'u min tabi'ati al-bashar bẹ̀rẹ̀ fẹ́ sọ̀rọ̀ lórí al-khata'u min tabi'ati al-bashar àṣìṣe nínú àdámọ́ mẹ́dé ènìyàn lọ́wọ́ so lábẹ́ ọ̀rọ̀ yẹn òun ni mo fẹ́ pàkíyèsí wá sí nǹkan kan bó tilẹ̀ jẹ́ sí wípé bàbá yìí náà padà wọ́n padà ti ọ̀nà yẹn o ṣùgbọ́n nítorí àwọn tó yẹ sí pé ibi tí wọ́n ti sí ọ̀nà yẹn làwọn ó dúró sí wọn ní padà sí ibi tí wọ́n bàbá yẹn ti tì máa wọ́n ti ń sọ fáwọn èèyàn kí bàbá yìí tí ọ̀nà yẹn bẹ̀yẹn àti ká àti ti bàbá yìí wípé ẹ má tún dákún ọ̀ràn tí ń bẹ lọ́rùn ẹni ẹlẹ́ni ẹ̀tí ọ̀dọ̀ dábàá sí ẹni tẹ́ ń wí rèé ní tẹ́yìn fẹ́ mú ń bì ó ti padà palẹ̀ kó rẹ̀ dé ń o ó ti lẹ́ńtòótọ́ làjìgbà tẹ́ wọlé tán ó padà tí ilẹ̀kùn yẹn ṣe bá ní sí so eléyìí báyìí ojúṣe wa sọ́mọ ìyá wa nìyẹn tí mùsùlùmí eléyìí tí kò yí àwọn èèyàn òun ni pé báyá bí náà ni màá dẹ̀ parí ẹ̀sì torí pé mo ti ń wà síkò mi ló jẹ́ kí máa rọra kí máa jẹ́jẹ́ dẹ̀ báyìí because bá ní kí n tẹnubà wọn nǹkan yẹn yóò padà di pé bẹ́yà pẹ̀ padà takú sọ́nà ibi tásìkò dínà ni so bẹ́yà kí n padà bẹ̀rẹ̀ yẹn lọ́la ẹ̀kí n sàlàyé nǹkan tí kò ní yẹ àwọn èèyàn ni pé sẹ́yìn gbogbo èèyàn tí bá ń pe àwọn èèyàn sákìyèsí pé nǹkan báyìí báyìí nǹkan báyìí báyìí ọlọ́ọ̀ àánú ẹni tí wọ́n ń pè sákìyèsí yẹn àtàwọn míì tán lè tatara rẹ̀ kọsẹ̀ ni wọ́n ní sí kankan míì ọlọ́run bá lọ́sùn máa ń tọ́lá ti sàánú ẹni yẹn náà òun ti mọ̀ yẹn ìnífẹ̀ẹ́ dáadáa ìjòwúfẹ́ sí ọlọ́run Allah subhanahu ta'ala àti ìnífẹ̀ẹ́ dáadáa fẹ́ni tí nǹkan yẹn wá látọ̀dọ̀ rẹ̀ àtàwọn ẹtọ́ lè bàtàjẹ pẹ̀lú ẹ̀hún ló máa ń fa tó fi rí gbá ní tí èèyàn ti mọ̀ yìí ò kéèyàn gbìyànjú kéèyàn pa àwọn èèyàn náà sákèèsì ẹni tó bá fẹ́ gbọ́ gbogbo ẹnikẹ́ni tí ẹrù ni nítorí wípé gbogbo èèyàn tọ́lọ́run bàlẹ́ jábá kádàrà pé ó sọnù látara wọn bẹ lọ́rùn yẹn o lọ́jọ́ gbéra kìyàmọ̀ gẹ́gẹ́ bí hadith gbá ti mọ̀ yẹn náà ومن دعا إلى ضلالة فعليه وزرها ووزر من عمل بها لا ينقص ذلك من أوزارهم شيء أبي. àdíjì gbogbo àti mọ̀ ẹ̀yẹn náà ni gbogbo ẹni jẹ́ pàpẹ̀ sí ojú ọ̀nà ànà kan yóò máa ní ẹsẹ̀ lórí kókòkò síbẹ̀ yóò sì máa ní ẹsẹ̀ lórí gbogbo àwọn tí ó bá ń tẹ̀lé ojú ọ̀nà yẹn tí yẹn ò dẹ̀ ní dín kankan nínú ẹsẹ̀ tí àwọn tí wọ́n tẹ̀lé ojú ọ̀nà ànà yẹn náà tòtẹ́yìn bá wá ń gbìyànjú láti ṣàlàyé àwọn nǹkan yìí láti lè dín ẹrù tí ń bẹ lórí ẹni yòókù ni láti ṣàánú ẹ̀ kẹ́rù ẹ lè fúyẹ́ ni ó ti pèsè nǹkan yẹn náà ṣùgbọ́n tẹ́yìn bá gbìyànjú láti já àwọn èèyàn lẹ́yìn rẹ̀ ẹ rí pé èèyàn ṣàánú ẹ̀ gidi gẹ̀yìn ràn lọ́wọ́ ni tẹ́ni ẹ̀ náà bá tó wá ń bẹ láyé tó bá gbọ́ àwọn àkíyèsí ẹ tóun náà bá pè rẹ̀ padà tó yí padà ẹ rí pé èèyàn yẹ sí ràn lọ́wọ́ wáwátá ṣùgbọ́n àwọn èèyàn máa rí eléyìí sí wípé wàhálà rẹ̀ pọ̀ ẹ̀yọ́ kan ṣe ń ṣe kíní kan yóò kan sáà mọ̀ ṣe tàbí bó ẹ̀rọ yóò máa wá àṣìṣe àwọn èèyàn káàkiri ẹ̀hún náà láìṣe tó pọ̀ ta ní ń bẹ tí ò láṣìṣe ta ni máa tù ta lẹni náà tí tó wà ní fọ́ọ̀lìbò kò sẹ́ni náà náà kò dẹ̀ sẹ́ni tí ó pè pé isma àbí wọ́n jẹ́ pé òun gan fún ọ̀rẹ́ tó ti bẹ̀rẹ̀ ojú ọ̀nà àná mi tí ó ní òun ò lè ṣàìṣe ń tòun ṣé tí yẹn wá túmọ̀ sí pé kí yẹn má pa àwọn èèyàn sáké lórí tó bá yéèyàn tó túmọ̀ síbẹ̀ eré báyìí ò túmọ̀ síbẹ̀ tí yóò sì torí pé òun jẹ́ lẹ́sẹ̀ kọ́ mọ̀bẹ̀ lọ́wọ́ bá mọ́ tó yíra nísìn pé torí pé òun jẹ́ lẹ́sẹ̀ kọ́ mọ̀bẹ̀ lọ́wọ́ bá lọ so àwọn nǹkan tó yẹ pé a ní bùkátà sí láti mọ̀ nìyẹn tó wá bẹ́ lọ́wọ́ bá lọ subhanahu wa ta'ala kọ́lọ̀bà kó dákun kí ó sàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala kó mú wa lórí súnnà abẹ́lọ́wọ̀bà Allah subhanahu wa ta'ala gbogbo ibi tó ń kálukú wa náà kù sí ó yé wa ó yé ọlọ́wọ̀bà Allah subhanahu wa ta'ala kọ́lọ̀bà kó tún ẹnì kọ̀ọ̀kan wa ṣe ń bẹ̀ ọlájọ́ kan kọ́lọ̀bà lọ́sùnmọ́ àwọn tààlà kó dákun kó bá wa là wọn kó bí àwọn àdánwò yẹn àti eléyìí tọ́kàn wa àti eléyìí tọ́kàn wọn kọ́lọ̀bà lọ́sùnmọ́ àwọn tààlà kọ́lọ̀bà wà kúrò mbẹ́ kọ́lọ̀bà lè tẹ́lá kọ́mọ́ wa fi irú eléyìí tọ́kàn wọn ń táwa rí hùn kọ́lọ̀ kọ́mọ́ fi kàn wá láyé láyé hmm? kama dúpẹ́ fọ́lọ̀ bá pé alhamdulillahi lẹ́gbẹ̀ àfáàna mímọ̀ tàláhùn bihi afaddalana ala kathiri mímọ̀ kọ́lá kọ́tẹ̀ fílà ọpẹ́ ni fọ́lọ̀ ọba ọba tó láwá níbi àdánwò tó fi kàn wọ́n tó sì gbọ́lá fún wa lórí àwọn ẹ̀dá tó dá lórí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ẹ̀dá tó dá ní ìgbọ́lá fún tó hàn táàbá ti ń ṣerú àwọn àdúrà yìí rí ọlọ́run bá lọ́sùn wọn àtàláwọn máa ń là wá kún bí àwọn àdánwò yẹn ṣe yé báyìí ṣe lè báyìí ń ṣe pé bóyá èèyàn ń fẹ́ nìkan sí ẹ̀yẹ àbí èèyàn fẹ́ fẹ̀dí ẹnìkan síta àtàlá mọ̀ ìyẹn ò dẹ̀ ń ṣe ń èèyàn ń ṣe nítorí pé láti dáàbò bo àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam ni so ká lè mọ àwọn wo la fẹ́ gba ìmọ̀ súnà lọ́dọ̀ wọn so wọn àjẹpá lọ gba ìròyìn tó tako súnà táàlè táàdè mọ rírò pé súnà là ń ṣe tó ìjẹ́ sí pé yọ̀wá yí àwọn èèyàn kan ó ti mọ wà ní oko parun wọn lè pè wá sákèsì tó bá jẹ́ gbèrà kìyàmà wallahi àwọn èèyàn náà jẹ ìyá o wọ́n jẹ ìyá lọ́jọ́ ìyá lọ́jọ́ gbèrà kìyàmà سبحان الله بارك لك كل وكم بيايات يوم القيامة سبحانك اللهم وبحمدك